الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عن أبي ذر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا غضب أحدكم وهو قائم فليجلس فإن ذهب عنه الغضب وإلا فليضطجع أخرجه أبو داود أبو ذر ọlọ́mbà sàlékún yọnú fún wọn àti ògbà àwọn ọ̀gá wa àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alayhi wa sallam ọlára tí òjíṣẹ́ ọlọ́run kí àtọ́lọ́lọ́wọ́n máa bá ọ̀rọ̀ tó sọ fún wa pàtàkì jùlọ lórí tí à ń kàbọ̀ látànà lórí ọ̀rọ̀ ìbínú ìbínú qala idha ghadiba ahadukum wa huwa qa'imun falyajlis ànábì lẹ́ni tí ìbínú bá gbé nígbà tí ìbínú gbé ọ yìí orí ìnàró orí ìdìde orí ìdúró lọ wà ànábì ẹ̀ ní pé jókòó إذا غضب أحدكم وهو قائم فليجلس ẹni tínú ń bí tó wà lórí ìdúró ànábì ní jókòó sallallahu alayhi wa sallam fa in dhahaba anhu al-ghadab gbọ́dọ̀ bá ní kí ìbínú yóò ti lọ pẹ̀lú pé o change position rẹ o kó lórí ìdúró o jókòó ògùn ńláńlá nu tá ànábì fi ṣe wá láǹfààní o ànábì lẹ́lòmíín bẹ ìbínú tí ẹ pọ̀ ò lè má ti lọ fálẹ̀ àpọ̀jẹ̀ fẹ̀gbẹ́ lélẹ̀ ọwà lórí ìdúró ìbínú rúdé wọn bí ọnú wọn fi ọràn orí tó dùn ọ ànábì ni ó ṣe kíni ànábì ni wálẹ̀ jókòó bọ́bá rí kó ti lọ bí ọba tí ì lọ ó tún kùn tó ṣe o kí ló ṣe bali yàtọ̀jẹ̀ anabi ni ọ̀fẹ́ gbẹlélẹ̀ ogun bínú nù tànàbùwà muhammad sallallahu alayhi wa sallam tẹ̀sí wa láǹfààní o ọlọ́run masa àbáwá sàlékún ìkẹ́ àti ìkẹ́ fànàbùwà muhammad sallallahu alayhi wa sallam an sulaimana ibn suradin radiyallahu anhu ọ̀gá wa ní ìtúnu ní àwọn sọ̀hábí anabuwa sallallahu alayhi wa sallam ọba sàlékún yọnú rẹ̀ fún gbogbo wọn o قال استب رجلان عند النبي صلى الله عليه وسلم ونحن عنده جلوس ọlá àwọn ọkùnrin méjì kan ń búra wọn ìjà dé láàrin ara wọn ń fìbínú sọ̀rọ̀ síra wọn àwa náà sì ń bẹ̀ńbẹ̀ ànábì náà ń tá a jókòó lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam وأحدهما يصب صاحبه مغضبا ọlẹ́nìkan náà méjèèjì yìí á ti bínú ti bínú ní fi ń sọ̀rọ̀ sí ẹnìkejì tí wọ́n jọ ń jà yìí kọ́dà kọ́dà ìmọ̀rọ̀ wájú ó ẹ bá wo ojú rẹ̀ báyìí bí iná ni ojú ni ti pọ́n ẹlòmíì bá ń bínú lọ́wọ́ ojú yí padà ẹlòmíì ọmọ gbọ̀n lára ìbínú ẹ̀ṣẹ̀ nǹkan tó dá o kéèyàn wá tí ó fi máa dìkù ara ẹni tá nẹ́bí kọ́ wa bàbá wà lórí ìlú ojókòó bí ọba lọ fẹ̀gbẹ́ lélẹ̀ arákùnrin yìí ń fi ìbínú ti bínú ti bínú ní fi ń sọ̀rọ̀ kódà gbogbo ojú rẹ̀ lọ́pọ́n fọ̀kọ́lá nàbí yìí sallallahu alayhi wa sallam nàbí wa ń wí báyìí fún wa pé إني لأعلم كلمة لو قالها لذهب عنه ما يجد Ànábì ni mo sì mọ nǹkan kan tọkùnrin yìí bá wí gbogbo tí ń bínú tí ń ronú rẹ̀ tó ló ń pọ́n gbogbo ẹ̀yìn ọ̀lọ́ Ànábì ni mo mọ nǹkan kan Ọlọ́run fi mí bí n ti ń bínú tó yìí náà bọ́ bá wí gbogbo tí ń rí yìí ni ọ̀lọ́ kí náà. أعوذ بالله من الشيطان الرجيم ogun kejì tá nẹ́bí kọ́ wa nù ọba wa ń jókòó bí ọba lọ ọ̀fẹ̀gbẹ́ lélẹ̀ bí ọba lọ òpin a'udhu billahi minash shaitonir rajim ṣètọ́ ní èṣù òní mú ọ bínú báwọn kó o sì wá sọ̀rí lọ́dọ̀ ọlọ́run tó lágbára jésù lọ kọ́yà ọ̀yà ṣètọ́ nìyà torí náà àwọn àǹfààní méjèèjì tá a rí ní àárọ̀ yìí náà ọlọ́mọsáàjì ó wúlò fún wa gbogbo àwọn àfa aládìífì òfìmọ̀ àfa tó ṣe tíra yìí tí wọ́n kó gbogbo ẹ̀jọ́ báyìí táwọn afi ń ka àti ń rọrùn báyìí ọlọ́mọsáàbá wa kẹ́ gbogbo wọn o kọ́ wa fi máa wọn ṣe wa láǹfààní jù báyìí lọ. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه